látọ̀run. shalom o. ẹ káàárọ̀ shaban shalom. mandala jerusalem ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ béèrè wa kò ní tó ṣẹlẹ̀. sáwàlà eh. béèrè wa. sáwàlà béèrè yín àbẹ́yìn lẹ́yìn ò béèrè wa. ẹyẹ béèrè wa o. àwọ̀dà béèrè yín o àti béèrè yín báyìí o. ọ̀rọ̀ rí ẹ bá wà dá sí. alájọ àwọn omi ẹ káàárọ̀. ẹ ẹ bí ọ̀sẹ̀ tó pè láti gbéra rẹ̀ sọ láti náà ìnáwó sọ̀kọ̀tì ọ̀nà kan wá àwọn gẹ̀ẹ́gẹ́ ìwọ̀n tó bá fìdí ọ̀pọ̀ music hmm. kan wá kan mo bìí bèbè ẹni kíni ẹ̀ ti máa wọ́ wọ́ wá kan wá kan wá kan fojú wẹ̀ kan wọ́n fi àwọn ọ̀pọ̀ music náà kẹfẹ́ lọ́ba ká ti kó káàkiri bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbẹ̀lẹ̀ ọ̀rẹ́ ti máa wọ́ wá. ọ̀dà ọ̀dà ẹ ṣe ọ̀dà. súnmọ́ mi pamọ́ mi aṣọ wọ́pọ̀ kó lè lọ. fẹ́ mi súnmọ́ mi pa mọ́ mi. ẹni ọ̀rọ̀ kan wọ́n wà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ báyìí kódà wọ́n ti wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn ń bẹ pẹ̀lú wa lórí ètò báyìí ni ẹja ṣe torí wípé omi ń bẹ lámù bàbá rí èèyàn kan tàbí méjì tí ó bá mọ̀ pé òun ní ọ̀nà àbáyọ báyìí làwọn dẹ̀ ṣe rìn táwọn hmm. fi bọ́. tàbí ẹ bá mọ̀ pé ẹ nǹkan ó lè jẹ́ tìṣẹ̀ǹbáyé ni o ó lè jẹ́ nǹkan tòyìnbó ni o èyí tó lè yọ arákùnrin kúrò nínú ọ̀fẹ́ tí wọ́n wà mm. ẹ jọ̀ọ́ ẹ bá orí tàbí ọrùn sọ̀rọ̀ ah. lábẹ́ aṣọ. orí ni ẹ bá mm. sọ̀rọ̀ sọmọ mm. pé ọ̀rọ̀ ọkùnrin ni eh, ọ̀pọ̀rọ̀ ọkùnrin ni. o ti ti wá dọ̀ mi. mo ti wá dọ̀ rẹ eh. mo lè mọ̀ fẹ́ lè fi gbogbo ẹnu bẹ́ẹ̀ mi sọ bí ó ṣe jẹ́ ọkùnrin ó sì lè ṣàlàyé délẹ̀ fọkùnrin. ok ẹ bá orí sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí eh, ẹ send text message a wà á jọ lórí ọ̀fẹ́ láti bára wa sọ̀rọ̀ lórí ìyún ẹ kúrò lórí ìyẹn náà. ìlọsíwájú ọkọ ó ń bẹ̀ ọ́ lọ́wọ́ aya rere. aago mẹ́fà ó ti ré kọjá àṣẹjú mẹ́ta ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge ńlẹ̀ Ìbàdàn múlẹ́rọ́ òun la pètò. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé òun ló jẹ wá lógún ọ̀rọ̀ tí ìdílé tí òfin ní túká ó ní ó jẹ orí àtọrùn òun ló jẹ wá lógún gbogbo olólùfẹ́ ètò múlẹ́rọ gbogbo múlẹ́rọ family ọ̀rọ̀ ìdílé ló jẹ wá lógún o torí bá méjì kọ́ ibi tí erin méjì tó bá ti jà koríko bẹ̀ òun ló máa fara gbà mm. koríko nínú ìdílé sèré àwọn ọmọ wa ni àwọn ọmọ sèré àwọn náà ni ògo ọjọ́ ọ̀la forílẹ̀-èdè ìjọba àbílẹ̀ gan-an kódà títí tó fi dórí agbègbè wa. ìyẹn làwa kì í ṣe fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ti ìdílé mm. abala àkọ́kọ́ lórí ètò fún tàárọ̀ yìí ibẹ̀ láti gun àkàsọ rẹ̀ tí a ṣẹ̀ ń sọ̀kalẹ̀ ẹ wá já lọ sínú kùnkùndùn gangan èyí tẹ̀tún gbọ́ láàárọ̀ yìí. ọ̀ṣẹ̀kẹ̀tẹ̀pẹ̀. kì í rí ní ìtì ẹja tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí gbogbo ojú tó ń wò wá pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti darapọ̀ pẹ̀lú wa lórí ojúpọ̀nà Fresh FM Ìbàdàn tẹ́ ń lórí ọ̀fẹ́ láti wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ẹ bá wa share ètò yìí ẹ bá wa share rẹ̀ lógúnlógún ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó túmọ̀ pé ètò múlẹ́rọ́ tún ti gbìnàyà pẹ̀lú orí àti ọrùn nìkan ni Fresh. arábìnrin kan náà wọ́n ké gbàjarè tọ̀ wá wá pé ká dákun o àwọn dé ìkórìta kò yé ni mọ́ ìgbésẹ̀ téèyàn gbé gan nínú irúfẹ́ ibi táwọn ti bára àwọn yìí àwọn ò mọ̀. ẹni tó ké gbàjarè tọ̀ wọ́wọ́ ọ̀hún bàbá ṣe gẹ́gẹ́ bí ọjọ́ orí ẹni ọdún mẹ́ta ó dín ní ogójì ni wọ́n ṣe thirty seven year old. ọwọ́ ọ̀tún ṣe ló sì lò ṣe rí ẹni tó jẹ́ ọkọ wọn lọ́jọ́ orí àwọn ń lọ bí ẹni ọdún márùn-ún ó dín ní àádọ́ta ìyẹn forty five year old. ọdún bíi mẹ́ta sẹ́yìn òun làwọn náà ṣègbéyàwó bó tiẹ̀ jẹ́ pé kó tó tó ọdún mẹ́ta yìí òun làwọn méjèèjì ni wọ́n ti kọ́kọ́ mọ̀ra wọn wọ́n fẹ́ra wọn hmm. sójú ọ̀nà ní bòńkẹ́lẹ́ kó tó di wípé ọlọ́run ṣe àmì sí i tí wọ́n wá padà fẹ́ra wọn ní ṣùlọ́kà. Hmm. gẹ́gẹ́ bí arábìnrin yìí bí wọ́n ṣe ṣàlàyé fún wa wọ́n ní ọdún 2017 gangan làwọn ṣe alábàápàdé arákùnrin yìí wọ́n jẹ́ kó yé wa wípé ẹni tí àwọn ṣe alábàápàdé rẹ̀ yìí wọ́n ní olókoòwò làwọn mọ̀ wọ́n sí wọ́n ní ẹni tó jẹ́ pé wọ́n máa ń ta báàgì ìrẹsì hmm, lápòlápò nínú ọjà kan tó jẹ́ gbajúgbajà nílẹ̀ káàárọ̀ òjìrè ń bí wọ́n ní náà ni iṣẹ́ tí àwọn mọ ẹni wípé wọ́n ń ṣe. Hmm. ṣé rí arábìnrin yìí àti arákùnrin ibi tí wọ́n ti pàdé lójú ọ̀nà iṣẹ́ tó jẹ́ ti arábìnrin nítorí wípé arábìnrin gangan àbápè wọ́n ní òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera àwọn jẹ́ nọ́ọ̀sì nílé ìwòsàn aládàáni kan tó jẹ́ wípé ibẹ̀ ò ní arákùnrin lò ní tiẹ̀ ibẹ̀ ni wọ́n ti jọ pàdé bí ìgbà téye ọkùnrin àti obìnrin tí wọ́n ń dọ̀wẹ́kẹ̀ èèyàn ṣàwàdà ṣe nǹkan nǹkan. láti pàṣẹ bẹ́ẹ̀ ìnábàwọ̀. ibẹ̀ ni wọ́n ti gba nọ́mbà ara wọn tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí eré ní kúkúrú èdè ó jọ dòótọ́ láàrin àwọn méjèèjì. arábìnrin yìí ní ibi tí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí adé orí àwọn ibi wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé níṣe ni wọ́n sọ fún òun lọ́jọ́ kan ó ló ṣe déédéé bí ẹ̀yìn oṣù mẹ́fà tí eh, àwọn ti jọ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ táwọn ti jọ ń tayò ọ̀fẹ́ láàrin ara wọn mm. pé ó sọ fáwọn pé òun ó fi owó kan sọwọ́ o mm. eh, tó sì jẹ́ wípé owó ìbí àwọn bá ti fi sọwọ́ àwọn ń fẹ́ kí arábìnrin kó lọ gba ilé míì tí yóò ta sánsán ju ilé tí ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ wọ́n nítorí pé ibi tí ń gbé àwọn fẹ́ kó kú òǹbẹ kó dá mm. láàyè ara ti ẹnìkan tó yẹ pé nìkan ni ọmọ dágbé báwọn bá wá síbẹ̀ káwọn ó lè ní ìfọ̀kànbalẹ̀ káwọn ó lè túraká dáadáa. ó sì lè jẹ́ àmúyangàn pé ibi táwọn gbà fúnyàwó àwọn nìyẹn mm. ká má bòpò lọ́ọ́lì olóró wọn nígbà tí arákùnrin tí yóò fi owó sọ̀wọ́ sáwọn hmm. wọn ni ó fi mílíọ̀nù méní méjì mẹ́ta mẹ́rin márùn wọ́n ló fi five million naira wọ́n ní ló fi sọwọ́ sí àwọn pé káwọn ò fi gbàlé wọ́n bá sì jẹ́ pé ó tún ní nǹkan míì tí ó fowó ṣe mm. kó fi gbàlé kó fi fọ́nìṣì ẹ̀ bí àṣà àwọn olóyìnbó gbogbo nǹkan téèyàn máa ń rà àdó lé. tó bá fẹ́ pátá bí nǹkan amáyédẹrùn ni o ìgbà mm. ni o àwo ni o tẹlifíṣàn ni o rédíò ni o dẹ́ẹ̀kì ni o àga ni o kìnnì kankan wọ́n ní kó ṣe gbogbo ẹ̀sẹ̀ náà lé. ó ṣe pàtàkì tó ṣe kókó. arábìnrin ní eré ni àwàdà ní báwọn ṣe jọ bẹ̀rẹ̀ sí ní bá kìnnì ọ̀hún bọ̀ nù arábìnrin lòun gbalẹ̀ lóòótọ́ gbogbo àwọn nǹkan tó yẹ kóun ó ṣe bẹ́ẹ̀ ní ti e, e, ilé ìgbàlódé wọ́n ní gbogbo ẹ̀ òun náà ni àwọn ṣe a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ yàwó wétò bí ẹni ohun tí òbí lè ṣe ìyàwó ò lè ṣe yẹn ohun tí ìyàwó lè ṣe òbí ò lè ṣe yẹn àmọ́ ká lọ rántí pé. ká má bòpò lọlé olóró ẹ̀yìn kọ́ yìí gbogbo ẹ̀yìn ọlọ́gbọ́n gbogbo ẹ̀yìn olóyè gbogbo ẹ̀yìn mẹ̀sọ̀ tí ẹ̀ ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wá káàkiri àgbáyé arábìnrin ìgbàlẹ̀ ó ṣe gbogbo ohun tí ó ní kó ṣe sínú ilé ó wá di pé arákùnrin àwọn ń wá mm, àwọn mm, lọ àwọn wá àwọn lọ ńjọ́ míì wọ́n dàbí ọgbọ́n wọ́n sùn sí bẹ́ẹ̀ eh, bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ sí ní báàkì ní ọ̀hún rèé nígbà òtún wá yá arákùnrin wa sọ fún arábìnrin wọn ní àfẹ́sọ́nà àwọn nígbà náà tó wá jẹ́ gẹ́gẹ́ bí adé orí àwọn ń sìn wọ́n lè wá sọ fáwọn pé káwọn ó múra o hmm. láti fi iṣẹ́ lẹ̀ torí pé iṣẹ́ yìí ó dàbí ẹni pé ó ti fẹ́ máa mú wàhálà díẹ̀ díẹ̀ hmm. díẹ̀ lọ́wọ́ fáwọn pé òun ò sì fẹ́ nira kankan fáyé òun ṣe night duty máa ṣe hmm. morning duty ṣe afternoon duty pé gbogbo àwọn ọmọ lọ night máa ṣe gbá kéèyàn ọmọ lè dá dúró láàyè ara rẹ̀ pé kò tẹ́wọ̀n lọ́rùn pé ọ̀yá máa ronú okòwò tó bá wù ọ́ lọ́kàn tó lè ṣe àwọn ò fi owó sọ̀wọ́ sí ọ̀yá ìwọ gangan lọ dá wábi tó ilé ìtajà tó tó tó tán. dáṣẹ́ tara rẹ̀ lẹ̀ àwọn ò fọ́n lówó tó fi gbé bùkátà rẹ̀. wọ́n nígbà tí arákùnrin yóò fi owó sọwọ́ wọ́n ní mílíọ̀nù mínní méjì mẹ́ta mẹ́rin ah. márùn mílíọ̀nù márùn tó sẹ́ndì ń jọ sí wọn lọ́wọ́ àṣẹ ní ìlọ́po méjì ọwọ́ hmm, àjẹ mílíọ̀nù mẹ́wàá náírà ten million naira wọ́n ní ní arákùnrin ló fi sọwọ́ sí àwọn wọ́n ní bíi àwọn ṣe wọnú fíìmù yẹn nù. wọ́n ní àṣé ẹni tí àwọn ń wò gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà àwọn yìí hmm. táwọn ń wò pé kò tí ì níyàwó kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ní lọ́jọ́ kan hmm. wọ́n ní níṣe lọ́mọ̀ọ́mọ̀ open up bí àṣà àwọn olóyìnbó hmm. wọ́n lọ nà tán fáwọn wọ́n ló kú òní eh. mọ́nà tán títí ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fáwọn wọn ló wáá jẹ́ káwọn mọ̀ pé báwọn ṣe wà yìí àwọn níyàwó kan o mm. ṣùgbọ́n kò di tiẹ̀ lọ́wọ́ fọkànbalẹ̀ mm. o ń fẹ́ o kódà ìyàwó táwọn ní ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bí fáwọn ṣùgbọ́n ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí ọmọbìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn sì fẹ́ ọkùnrin ṣùgbọ́n fífẹ́ táwọn fẹ́ ọ ìwọ ọmọ ìyáálé rẹ ìwọ ọmọ àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ mm àwọn ọmọ àwọn àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí rẹ ṣùgbọ́n ìyàwó àwọn kò ní mọ ìwọ. gẹ́gẹ́ bíi pé ìyàwó ló jẹ́ sí mi. àwọn ọmọ àwọn wọn ò ní mọ ìwọ so bí yóò ti ṣe wà tí àwọn ò fi máa bá a lọ táwọn ò sì máa bá a lọ ṣùgbọ́n tó bá ti wá tó àkókò kan o ó ṣeé ṣe kíyàwó àwọn kọ́ mọ ìwọ kí àwọn ọmọ àwọn kí wọ́n mọ ìwọ. gbogbo àwọn obìnrin ẹ̀yin kọ́ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n àjẹ́ ń ṣe. ó sì wá mọ fọwọ́kàn tó bá ń ṣàlàyé yẹn lọ ó jẹ́ mọ ríra mi bíi pé ìwọ ni ò ń bá èmi ni ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn. ó hmm. sì fẹ́ ríra rẹ bẹ́ẹ̀ hmm. ok mo ti gbọ́. Hmm. tàbá ń sọ̀rọ̀ mi ṣe mo lè fọwọ́ kàn o lè fọwọ́ kàn mí anytime ló lè fọwọ́ kàn mí ṣùgbọ́n ó wà mọ́ fi mí ṣe àpèjúwe pé ìwọ ọmọ ìyáálé rẹ o ìyáálé rẹ ọmọ àwọn ọmọ o ṣùgbọ́n wọn ò ní mọ̀ wọ bí ìyàwó mo rò pé béèyàn bá ti èmi ò sì bá yàn kan jà sí nǹkan kan èmi rò pé béèyàn bá ti gboyè dókítà mo rò pé wọn èyí jowú mọ ni. èmi <laughs> ní kíni. sori nǹkan nǹkan eh. nǹkan kan tí mo. sọ́wọ́nù ni àbí mo sọ ohun tí mo fẹ́ àti ohun tí mi ò fẹ́. nǹkan kan mo ṣàkíyèsí nípa rẹ̀ ọrùn lẹ́nu ṣe ìgbà tó jẹ dókítà ètò ògbóye mm. dókítà mm. èbó pọ̀ sí <laughs> èbó pọ̀ akówálé lódìdí ni ṣùgbọ́n owó kò yàtọ̀ ó lè yàtọ̀ yóò tó máa pọ̀ sí ni o bẹ́ẹ̀ ni ah. ìbáyàn pín nǹkan mi èpín nǹkan jẹ èmi èpín yín jẹ bẹ́ẹ̀ ni gbogbo tí gbogbo nǹkan tèmi èmi mo ní. mo ti gbọ́ ah, ah. yes ma. wọ́n fọ mm-hmm. ọkàn mi ṣàpèjúwe ìwọ yóò ṣe o ìwọ yóò ṣe o ìwọ yóò ṣe o mi fẹ́ ọjọ́ ti ń lọ o bó láti àwa ṣe ó sì ṣeéṣe kó jẹ́ pé aago mẹ́fà bọ̀ lámọ̀dágbére lórí ètò ìlàrọ̀ yìí ó dà ìjà gé pépèpé bí àwọ̀ bàbá àṣọ̀nà ní kúkúrú èdè àwọn méjèèjì wọ́n jọ sọ àsọyé pọ̀ láàrin ara wọn ìyàwó sì gbà bẹ́ẹ̀ ni wọ́n bá gbé ìgbésẹ̀ pé ká ṣe mọ̀ mí mọ́ o àwọn mọ̀lẹ́bí tí ọkọ wọn lọ rèé ma àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn ṣe nílànà bòńkẹ́lẹ́ mm. wọ́n sì ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ó ṣe ló di pé arábìnrin ìdíyàwó lọ́dẹ ọkọ. ibi ẹ kúkú ń rò ó sí ọ̀nà ọ̀bá bẹ́ẹ̀ lọ mm. Mm, mo lè fi gbogbo ẹnu sọ fún yín pọ́nà ọ̀bá bẹ́ẹ̀ lọ a lè sọ fún yín bẹ́ẹ̀. ká mọ̀ bá lọ lónìí wọ̀nà arábìnrin wọn ni ẹ wò ó bí èèyàn bá fẹ́ ní tí ò níyàwó rí gan ó ṣeé ṣe kọ́ mọ̀ gbà irú ìgbàlálà ìgbádùn táwọn ń gbà wọ́n nítorí pé kò sí táwọn fẹ́ táwọn ò rí. sìn bí ìranú ṣúgà làwọn ń yọ wọ́n ní làwọn ń gbádùn wọ́n ní gbogbo ohun táwọn bá ti fẹ́. káwọn tiẹ̀ tó lanu báyìí ó ti mọ táwọn fẹ́. Mm. wọ́n ní káwọn ó tó béèrè wọ́n ló ti dá wọn lọ. wọ́n ní dọ́bùdọ́bù dẹ̀ ni. wọ́n lọ wá ṣeéṣe nígbà míì ó kọ́yẹ́ pé kò ní ju ẹ̀ẹ̀kan ṣoṣo lọ lọ́sẹ̀ kan tí ó fi yọjú mm. wọ́n ní kódà lọ́sẹ̀ kan gan-an ó lè sùn nígbà míì ó sì lè mọ́ sùn wọ́n ní ọjọ́ tí arákùnrin tó bá jàjà wá mm. tó bá lo ọjọ́ méjì lọ́dọ̀ àwọn tó bá sùn wọn ni ah àwọn jẹ tẹ́tẹ́ mm. lọ́sẹ̀ o wọn ló sì ṣe é ṣe báwọn bá jẹrú tẹ́tẹ́ o eh. <laughs> táwọn bá jẹ bonanza yẹn lọ́sẹ̀ kan eh. káwọn padà jìyà rẹ̀ lọ́sẹ̀ mi mm-hmm. tí ò ní yọjú rárá. Mm. ẹ̀yin kọ́ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sàn tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ẹja gé pépè pé bí àwọn bàbá aṣọ náà nígbà tó di ọjọ́ kẹtàdínlógún on the seventeenth nínú oṣù keje ọdún mẹ́ta sẹ́yìn mm. ọdún two thousand and eighteen arábìnrin yìí níbi tí wọ́n gbàgbé ọjọ́ èdè wọn ní bí a bá lọ wo inú kàlẹ́ndà wọn láàrin pọ́jọ́ ṣẹ́gun tuesday lọ́bọ̀ sí a sì lọ́ọ́ wo inú kàlẹ́ndà a sì bá bẹ́ẹ̀. wọ́n ní lọ́jọ́ yìí gangan wọ́n ní àwọn gba àlejò kan nínú ilé àwọn ní ìdájí kùtùkùtù sẹ́rí ẹja ṣàpẹẹrẹ ilé tí arábìnrin ń gbé ó jẹ́ ilé tó yẹ pé àwọn nìkan ni wọ́n ń gbé bẹ̀ àtọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n ilé ńlá ni kì í ṣe ilé ńlá pé bí ilé alágbèéká ilé tí wọ́n kọ́ tí ó ní ọgbà tí wọ́n sì mọ òdì yíká rẹ̀ tí fẹ́ǹsì ń bẹ ń bẹ mm. irú ilé tí arábìnrin gbé ni wọ́n ní lọ́jọ́ tá à ń sọ yìí àlejò táwọn gbà àwọn ọmọ bí wọ́n ṣe sí géètì wọlé anyway ẹ má jà àtúbẹ̀ ń wò. Hmm. ọlátúbọ̀ sún mi o. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin àmẹ́sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé arábìnrin láwọn gbàlejò kan lọ́jọ́ yìí wọ́n ní ẹni tí wọnú géètì wíwọnú hmm. géètì tó wọnú géètì wọ́n lọ́kànlẹ̀kùn wọ́n lọ́kàn géètì ẹnu ọ̀nà gbàgbàgbàgbàgbà wọ́n nígbà tí àwọn ò rí ẹni wọ́n ní lọ́ba di ọkọ àwọn ọkọ wọn tí wọ́n wá rí wọn ni wọn ò dá nìkan wá hmm. wọn ni atọ́kọ àwọn àti àwọn méjì kan ni nínú àwọn méjèèjì ń ẹnìkan jọ bí ẹni pé ó ní ọgbẹ́ wọn ni ẹ̀ńtọ́ wa ní ọgbẹ́ yìí hmm. ọgbẹ́ tó ní kì í ṣe ọgbẹ́ lásán hmm. ọgbẹ́ bí ìgbà téèyàn bá fara gba ìlàsà wọn ní irú ọgbẹ́ tí ẹni nínú wọn ni lọ́kọ àwọn aṣọ fáwọn pé káwọn wọlé káwọn já ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí ah. ẹni tó jẹ́ nọ́ọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ò ní. kò sí bó ṣe fẹ́ kínní kan. Eh, kò ní eh, tánú gbà oṣù wọ́n ṣe sójà ìsọlú ẹ̀ṣẹ̀ sójà. wọ́n sì má rí ìfẹ́ rọ ọmọ la. bẹ́ẹ̀ni. Eh, wọ́n ní bí ọkọ̀ àwọn ti sọ fáwọn pé káwọn wọlé nù pé káwọn gbé. pé gbogbo kínní first aid táwọn máa ń lò ní tọ́jú pàjáwìrì táwọn máa ń lò wá pé káwọn wá bá wọn tọ́jú hmm. ẹni. ó jọ bí eré kì í ṣeré ó jọ bí àwàdà kì í kúkú ṣàwàdà hmm. mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run èèyàn tó bá ṣẹlẹ̀ sí nìkan òun ló lè sọ òun náà ló lè mọ àdúrà táwa ó mọ gbà àtàwa àtẹ̀yìn láburú ò ní ṣẹlẹ̀ sí wa láburú ò sì ní kángun sọ́ọ̀dẹ̀ kó wa wa. arábìnrin yìí ní àwọn ò méjì o wọ́n ní níṣẹ́ làwọn wọnú ilé lọ hmm. wọ́n ní àwọn sì gbé àwọn nǹkan tí àwọn lè gbé wọ́n ní láti fi ṣe ìtọ́jú ẹni tí ọkọ àwọn mú wá ẹni tí ọkọ àwọn mú wá tó gba ọgbẹ́ làṣà wọ́n ló sì wọlé lọ lọ́jọ́ náà hmm. wọ́n ní kò bá wọn sọ nǹkan kan wọ́n ló sì lọ rèé sùn wọ́n ní ẹnì kejì náà wọ́n ló níyùn náà sùn sí yàrá àgbàlejò wọ́n lẹ́nì kẹta òun hmm. làwọn mú wọ yàrá àlejò lọ láti lọ rèé fi ara lélẹ̀ ń bẹ́ iyún ẹni tó fara gba ọgbẹ́. ṣé ká mọ̀ pàrọ̀ tàn yín jẹ lẹ́yìn ọjọ́ yìí bó bá jẹ́ pé ẹ̀yin níṣẹ́ mọ̀ pé ọkàn èèyàn ò ní balẹ̀ mọ́ wọ́n ní ara àwọn ò balẹ̀ ọkàn àwọn ò sì balẹ̀ mọ́ pé kílè léyìí lè jẹ́ pé kílè léyìí lè jẹ́ wọ́n láwọn gbìyànjú àwọn pe ọkọ àwọn pé ẹ dákun o ẹ wá àyè àwọn fẹ́ rí yín wọ́n ló wá wọ́n làwọn sì bilé rẹ̀ wọ́n ní kò sì fi ọ̀rọ̀ kankan mm. sábẹ́ àwọn sọ fáwọn wọ́n ló jẹ́ káwọn mọ̀ pé irú iṣẹ́ báyìí irú iṣẹ́ báyìí irú iṣẹ́ báyìí òní iṣẹ́ tí àwọn ń ṣe ṣùgbọ́n wá wá o mm-hmm. ó jẹ́ ẹni tí àwọn nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ ni mm-hmm. bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní nà tán fún ọ mm. kódà báwọn ṣe wà yìí ní ìyàwó ilé àwọn kò mọ̀ pé àwọn ń ṣe iṣẹ́ báyìí mm. wọ́n ní àwọn ọmọ àwọn wọ́n mọ̀ pé àwọn ń iṣẹ́ báyìí wọ́n láwọn ẹbí àwọn wọ́n mọ̀ pé àwọn ń iṣẹ́ báyìí ṣùgbọ́n kì í ṣe pé àwọn jingiri ń bẹ̀ náà mm. àwọn kan máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n bá jẹ́ pé ọjà wá pé ọjà táwọn ń tàun ìrẹsì lápòlápò ní táwọn èèyàn mọ àwọn ọmọ náà nù. ibi ọ̀rọ̀ wa wà gangan rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ìbàjẹ́ pé ẹ̀yin lóbìnrin ni irú ọgbọ́n irú ntẹ́yìn gangan rò pé ẹ bẹ̀rẹ̀ sí ni máa sánà rẹ̀ o arábìnrin ni táwọn ti ń sánà rẹ̀ hmm. gangan láti ọdún two nìyẹn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kànràn hmm. kànràn kọ́ hmm. kànràn kọ́ sàn lára ọmọ hmm. ìyá òní tèmi. ẹ máa fi gbogbo ọmọ bóbìn mọ ni. wọ́n ní gbogbo ọmọ ní fi ń bí obìnrin o ní àwọn bed hmm? Hmm? ni wọ́n wá ń yí ìlú ra wọn. nínú ọdún two thousand and eighteen yẹn gangan nínú oṣù kejìlá torí pé gbogbo àsìkò tá à ń sọ arábìnrin ni àwọn ń bẹ nínú ipò lóyún wọ́n ní nínú December òun làwọn fẹ̀yìn lélẹ̀ tí àwọn bímọ ńgbà wọn ó sì bímọ ọlọ́run bá wọn ṣe ọmọkùnrin ńlá wọn bí tí ọkọ wọn ń wá ìlà wọn bí. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn. ọjọ́ ti lọ torí àkókò wa ẹ jẹ́ ká ṣí ojú òpó sílẹ̀ kẹ́ ẹ bá wa dá sí i nọ́mbà tí à ń lò òun náà là ń lò kò yí padà kí ni kárábìnrin ò ṣe kí ni kò ṣe o ọ̀rọ̀ dé oríta kò yé ni mọ́ bẹ́ẹ̀ bá ọlọ́run ní jẹ́ wà nírú kòríta bẹ́ẹ̀ sọnù ẹ̀ kú àmúmọ́ra ni kí ni kárábìnrin yóò ṣe títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí arákùnrin yóò ti yí padà ṣùgbọ́n lọ́n bá wọn ṣe finigala ladìẹ tó kó ó sì ń fún lọ́wọ́ ń tọ́jú ẹ̀ wọ́n ń lọ ah, wọ́n ń bọ̀ ọlọ́run jẹ́ kí arógun wàhálà kankan afẹ́ polówó ọjà bí ọ̀dà ọmọ sẹ́kọ́sá gbà fọlọ́ọ̀ bẹ́ẹ̀ náà ẹja dojú ọjà náà It's happening again. It's time to celebrate the yearly Fresh from Children's Party. Children, make some noise! Fresh FM Children's Day party happening once in a year is going to be different from the normal. Both young and old will get the opportunity to meet top-notch actors, musicians, presenters, comedians, dancers, kings, chief, and so much more. Mommies, daddies, and children come dine and wine with your favorite personalities on the 27th of May 2021. Don't miss this day for anything, cause it's going to be filled with fun and lots of merries. Plus, each and every one will be going home with a full gift package page for sponsorship details, call Baba Chumishe on 0806-313-2149. Senna on 0706-382-4093. BYC on 0706-657-8067. Fresh FM Children's Day Party on May 27th. It's going to be different from the normal. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! Yes, we won! David, <laughs> you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes. Just buy 10 Indomie Tipples pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. all the blessing and blighting. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush, yeah, lush, yeah. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush, yeah, lush, yeah. So you want to slay? Slay with swag. Gotta be lush, yeah. Gotta be lush, yeah. want to know. And if you wanna be fine like me, I can show you where to go. go. Oh. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. ti kó wa ń papá mọ̀ra ẹja gbìyànjú káwé èèyàn bíi mélòó kan kó tó di pa máa dágbére láàárọ̀ ẹ̀ ló ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀. yẹ sorúkọ yín àti ibi tẹ́ ti bá a sọ̀rọ̀ yìí. alájà àbíbọ́lá gbòòrò ẹ̀ láti London ni. ee ẹ káàbọ̀ mà. orí àfihàn ẹ̀kọ́ àṣekọ̀ ọdún. ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀. eventuelly barang sebagai beberapa orang saya sebuah kami boleh putri tambah juga sebuah sih jadi isso ini orang ini barang itu sudah berubah sih Isso que eu tenho escutado do retardo, o da o do Luiz Melo. Aí da pastor Olivan, com o Badelo, o Xalaí, o que tem o Luiz. Entendeu? à ń gbọ́ yín. kó lọ sọ fún àwọn olórí ẹ̀sìn ẹ̀ pé ọjọ́ kó lọ́ọ̀rọ̀ lórí ẹ̀kọ́ bóun ti wá fẹ́ torí kò gbọdọ̀ lé ìfẹ́ kan kò gbọdọ̀ lọ sínú ọlọ́pàá kò gbọdọ̀ ọmọ yẹn máa ṣọ́ ní lọ́wọ́ ẹ̀sẹ̀. àwọn olórí ẹ̀sìn tó yẹ ní kó tọ̀ lọ náà bó hmm. lórí ẹ̀sìn bá gbọ́ tó jẹ́ tí ò lè ká nǹkan sára ń kọ́. Hmm. àwọn olórí ẹ̀sìn ṣe mọ̀ ọlọ́run ọlọ́run máa ń fún wọn ní ọpọlọ wọ́n hmm. fi dárí jọ so àwọn ọmọ ẹ máa ṣe bóyá wọ́n ṣe máa bá wọ́n ṣe máa gbé lẹ́sẹ̀ tó máa di pé wọ́n máa gbé lọ́dọ̀ àwọn agbófinró ṣùgbọ́n hmm. wọ́n máa lọ fúnra yìí hmm. ah. àwọn olórí ẹ̀sìn ni wọ́n máa lọ sọ́dọ̀ agbófinró náà rẹ̀ hmm. àwọn náà máa kọ́ kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ náà lọ́yẹ̀ náà bó ṣe kọ́kọ́ máa rẹ̀ tó ní ìdílé máa dàrú báyìí. ẹ̀sma yóò lọ ọ̀dọ̀ agbófinró bàbá ọmọ rẹ̀ yóò fà wọ́n lé ẹ lọ. àkóso ah, kan tó máa ṣe òye bá ó láti ó kọ́ máa. Ah. ó bá ṣe ìdílé mọ́ mẹ́ta fún kọ́ wá pé ń bọ̀ bìíní kò gbọdọ̀ ní sàrà torí ní ọjọ́ ìdájọ́ òun náà máa jìyà ẹ̀ ni. Hmm. bọ̀ nígbà tí ó bímọ fún nígbà tí ó gbọ̀ a pé kò mọ̀ bọ̀ nísìnyí tó ti mọ̀ ọ́lẹ́ o ó láti gbé gbèsè. Hmm. ẹ ṣe àdópẹ́ ẹ ṣe àdópẹ́ ẹ ṣe. Ọlájídé Abíọ́dún eh, wọ́n ní àwọn lè ran arákùnrin yẹn lọ́wọ́ láì ní gbà kọ́bọ̀ ìyẹn arákùnrin tá a kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ lákòókò. torí ọlọ́run ẹ jẹ́ ń pe nọ́mbà mi ta kẹ́niyẹn máa gbọ́ báyìí ẹ chat mi lórí whatsapp zero zero two three mẹ́ta sixteen eighteen mú ìwà akínsọjí àbíà bọ́sí àyìn wá bá ń kọ nọ́mbà mi fún arákùnrin wá bá ń sẹ́ǹdì ẹ̀ sí wọn. Hmm. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ ti wà ń bẹ ni yorùbá lò káfẹ́ lómi la. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ ẹyin rédíò yín lẹ ọ̀dà pè wá tó bá ti wọlé ẹyin rédíò yín lẹ kúrò lẹ́jọ́ ẹ ẹ mi ni alaba alaba láti. olómi. láti olómi pápákọ̀ ẹ bá wa dá sí. ní pé kó kó máa tù kó máa bá sọ̀rọ̀ ẹ̀rí pé títí báyìí ayé ti di ojú kejì kò sẹ́ni téèyàn lè lọ sábà mọ́ ni ìmí ni àáfàá ni ìmí ni ìmáàmù ni tòtí kó máa tù kó máa wọ́nà bí ó ṣe fi sílẹ̀. ọ̀dà hmm. ẹ ṣeun. ọrùn ọ̀rọ̀ yìí fẹjú ju bá a ṣe ń wò lọ bóyá ni ò ní jẹ́ pé tó bá di ọjọ́ mẹ́jọ á tún ọ̀rọ̀ ìfẹ́ lójújù báyìí lọ a lè lórí ọ̀fẹ́ láti gbé wá káwọn èèyàn tún lórí ọ̀fẹ́ láti dá sí i ah. ẹ jẹ́ àfilẹ̀ dọ́jọ́ mẹ́jọ torí pé àsìkò ti kó wa ń papá mọ́ra oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wa fẹ̀fẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun la kí wípé ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ kú àìbínú ló gbogbo àwọn tájọ daṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi mú ìwà àkẹsọ̀ jẹ́ àpẹ́à òun la mojú ẹ̀rọ ó náà ló wà lẹ́yìn ìkúlé ẹ̀rọ ayélujára láṣìkáyé tẹ́ fi ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa wò wá ní kẹtẹkẹtẹ káàkiri àgbáyé Tolú òun Jídé àwọn ni wọ́n wà ní ẹnu ìloro Adékòǹgà àti Ṣọlá Tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà ní àtìlọ́n gbogbo yín pátápátá ńlá kí pé ẹ púpọ̀ púpọ̀ ẹ àìbínú lẹ́yìn ètò yìí ojú òpó tẹ́ fi lè bá mi sọ̀rọ̀ zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen nọ́mbà yẹn náà lẹ fi lè send the message tó bá jẹ́ lórí ẹ̀rọ ayélujára láti pàṣẹ ìkànnì whatsapp. ọ̀dà kò burú zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five méjèèjì ni ẹ fi bá ọrùn sọ̀rọ̀ tẹ́ bá ní tẹ́ fẹ́ bá wa sọ lórí ètò múlẹ́rọ ọmọ tó di ọjọ́ mẹ́jọ ká tó tún mú tuntun wá fún yín Dr. Olùtayọ̀ Fálétí lórúkọ tèmi. ó di lábọ̀ o ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an náà ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkàn yín ti kó Glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glo tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́ kẹ́ dìgbà tó bá wù yìí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí Glow Unlimited. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! won! Yes, we won! David, <laughs> you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomie Tipples pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now.

She not no, she not get out, I mean If dirty, don't mind them belly me, you them My time don't come, me, oh Yes, it's a bright and beautiful morning here in the ancient city of Ibadan. If you're like me this morning, eh, my guess is as good that you are glad to be awake alive, alert, and of course, ready to go. <laughs> Good morning, lovely people. This is the Hypo Talk Show on the freshest dial, Fresh 105.9 FM Ibadan. I am Otto, and I will be hanging with you for the next couple of minutes on the show one thing you can be sure of is that you will learn a couple of things on the show. So hang in there. And uh, let's take a short advert break, and I will be just right back with you. Charles! Yes, mommy! Why two? Because I'm using one to soak the whites and using one to kill all the germs. But I can't see any germs here. <laughs> they are so tiny you can't see them, but they are there. And that is why I trust only Hypobleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hypobleach. Hypo, Happiness, no, keep on las perdiz ontem, ontem, ontem, ontem. Yes, it's a bright and beautiful morning here, and this is the High Public Show on Fresh 105.9 FM Ibadan. How are you doing this morning? Hope you woke up energized and rejuvenated. <laughs> I hope so. So, this morning, I'd love to tell you a bit about High Public. Yes, I am talking about hypo bleach. Did you know that hypo bleach can do so much more apart from washing white clothes? Hmm, Though I see you thinking. You didn't know, right? Ha! So, for those who do not know, pay close attention for the next few minutes as I tell you exactly what hypo bleach can do. Are you ready? Let's go. Yes, it's all about hypobleach. And let me start with number one. Hypobleach can be used as a disinfectant to kill 99.9% .9 of germs and household bacteria. Oh, yes, I said 99.9% .9 of germs and household bacteria. Mm -hmm. Now, number two, hypobleach can be used to disinfect kitchen countertops and highly touched surfaces like doorknobs and light switches and then hypo bleach can also be used to disinfect many surfaces within the house to help protect your family from illness causing germs and bacteria. <laughs> Who wouldn't want their family to be healthy and happy? For this life, anything when I want. She not much she not oh. I mean, if are the dirty, don't mind them. If you them. My time Yes, you're welcome back. And if you are just joining us, this is the Hypo Bleach Talk Show on the freshest dial, Fresh 105.9 FM, Ibadan. And I've been talking about what hypo bleach can do. Yes, I know a, a, a, lot of us know that we use hypo bleach for whitening clothes, but we don't know that hypo bleach can do so much more. So I am now on number three. What can you use hypo bleach for? You can also use hypo bleach to sanitize toys. Oh, yes, for all the mamas in the house. That's right. All the toys your little ones throw around the house, eh? Gather them together and disinfect them with hypo bleach. This way, you are sure of getting rid of all the germs and bacteria as you disinfect with hypo bleach. Oh, Yes, still talking about hypo bleach and what hypo bleach can do. I mean, hypo bleach can do so much more than we think. Number four, and of course, what most of us already know hypo bleach can be used to whiten fabrics, ah, leaving them looking all new, all shiny. Oh, still talking about hypobleach. I've mentioned quite a few things that hypobleach can do. So, for the benefit of those who are just joining us, I'll do a quick run through again of the things that hypobleach can do. Number one, Hypobleach can be used as a disinfectant to kill 99.9% .9 of germs and household bacteria. Uh huh. Number two, hypobleach can be used to disinfect kitchen countertops, highly touched surfaces like doorknobs and light switches. It can also be used to disinfect many surfaces within the house to help protect your family from illness causing germs and bacteria. I mean, who wouldn't want that for their family? And number three, you can also use hypo bleach to sanitize toys. Yes, especially for our mummies. That's right. All those toys your little ones throw around the house, you can gather them together and disinfect them with hypo bleach. So, this way you are 100% sure of getting rid of all the germs and bacteria as you disinfect with the one and only hypo. And of course, number four, what most of us already know hypo bleach can be used to whiten fabrics. Yeah, let's go on the short break and then I will be back to tell you more. mi. lọ mú àpò rẹpẹtẹ bílíṣì àìpò méjì fún mi. Ah, ah, máa mi méjì báwo. ẹ ah, torí pé màá fi kan rẹ àwọn aṣọ funfun yìí màá fi kan tó kò pa gbogbo kòkòrò. ṣùgbọ́n èmi ò rí kòkòrò kankan bíbá ẹ̀ máa mi. <laughs> wo wọ́n kéré débi pé o ò lè fojú rí wọn ṣùgbọ́n wá ìdí nìyẹn tọkàn mi fi balẹ̀ lórí bílíṣì àìpò láti pa wọ́n pátápátá. jẹ́ káṣọ funfun rẹ funfun sí i kí lè rẹ́ sì bọ́ lọ́wọ́ kòkòrò àìfojúrí tí ń fa àìsàn. agbára àfọ̀mọ́ tó wà nínú bílíṣì àìpò yóò pa gbogbo kòkòrò àìfojúrí pátápátá. oògùn Legendary Beats. My blessing gone me. Goodness and mercy follow me every day. Everything when I touch for this life, anything when I want. She not much one, no, she not poor, she oh. Now me get out. I mean, if they do dirty, don't mind them. If I don't believe, come me, you buy them. Yes, you're welcome back. This is the Hypo Bleach Show, and we've been talking for the past couple of minutes about the things we can use Hypo Bleach to do. So, I'm going to ask you a few questions in the next few seconds. What can we use Hypo Bleach for? Can we use it to sanitize toys? Can we use it to clean um, frequently touched surfaces. Can we use it to clean our kitchen countertops, our doorknobs, our you know floor tiles, our kitchen tiles? Can we use hypo bleach to do that? Can we use hypo bleach to whiten our fabrics? Yes, yes, yes, yes, yes. Those questions I asked, the answer to all of those questions is yes. You can use hypo bleach to do all of that. And guess what? When you're using hypo bleach, you do not need to mix it with with detergent. Wow. Do I hear somebody say, wow? Are you for real? Yes, I am. You don't need to mix it with detergent at all. I mean, at all, at all, at all, at all. All you need is your sachet or your bottle of hypo bleach and a bucket of water, and voila, you can start cleaning. All you just need to do is pour that hypo bleach into your bucket of water, and then if you have a piece of cloth or you have a foam, just dip it into that solution bring it out and use it to clean all the surfaces you want to clean. It is that simple. So now that you know that Hyperbleach can do so much more than whitening fabrics, what are you waiting for? I mean, you need to hurry. Hurry now. Protect your family today. Get Hypo Bleach sachet for 30 naira only so you can disinfect your household. This way, you can be sure that your home will be 99.9% .9 gem free. So, what are you going to do now? Yes, I'm pretty sure you should head to the nearest store, the nearest supermarket, get your bottle of hypo, get your sachets of hypo, and start cleaning already. Yes, it's the Hypo Bleach Show on Fresh 105.9 FM Ibado. I am Otto. Keep it locked on this dial. friend. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. 1x bet oh 1x bet. Everybody don sabi say 1x bet won't get place to cash out now because na them get the highest odds, sharp sharp deposits, ability to sell slips, bet insurance and more. Wetin to totori body pass be say you make money from things like virtual games, basketball, horse racing and many more. Just log on to 1xbet.ng to register and make you not forget to use the promo code RADIOWIN to get 200 100 percent bonus on top your first deposit oh 1x bet bets for every taste uncle dentist can be cavities and how colgate take they protect my teeth from cavities Say they use comfort? no dear Now, hole for teeth they cause most tooth pain will be cavity but if you use colgate maximum cavity protection take brush every day the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay time don't reach to upgrade to the world's most chosen toothpaste colgate because colgate Colgate locks calcium in. Yes, out! And the Nigerian Dental Association, they recommend Colgate. lékeleke bùn mí lówó kan ẹyí àdàbà bùn mí lówó kan ìgbà tá n bẹ̀lẹ̀ welewe dùn mọ́ ni Fresh FM ṣe máa ń ṣeyẹyẹ àjọ̀dún àwọn èwe ti lò ti fún gbogbo àwọn òbí alágbàtọ̀ ẹ jẹ́ ká ṣàjọyọ̀ àjọ̀dún àwọn èwe fáwọn ọmọ wa lágodi parks and garden lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí May twenty seven Fresh FM Children's Day tọdún yìí ó tún lánàá kékeré yàtọ̀ gbogbo àwọn èwe wa ló máa ní ìrírí àrà ọ̀tọ̀ tí ó sì jẹ́ mọ́ nígbàgbé nínú òye wọn nígbà tí Yínká Ayéfẹ́lẹ́ nice small doctor babatunmi ṣe ibrahim chata ọdúnladé adékọlá muiwa adémọlá fẹ́mi adébáyọ̀ rukayat lawal ìyá àbàdàn wòlíì àgbà wòlíì àrólé pétérù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣeré dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú àwọn èwe àwọn nǹkan ṣeré lóríṣiríṣi bíi train roller coaster swimming pool basi castle swing àtàwọn ìdíje lóríṣiríṣi láti pèsè sílẹ̀ ní fresh fm children's day tọdún yìí tí ó wáyé nínú agodi parks and Gardens, ní thursday Thursday May twenty seven bẹ̀rẹ̀ látàárọ̀ dálẹ́ gbẹ̀rẹ̀ ẹgbẹ̀rún kan one thousand naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣeyì Mákindé ni ó máa gba àwọn èwe lálejò táwọn orí adé náà sì wà ń kalẹ̀ fóònkóhun pọ̀sẹ́nà sórí zero seven zero six three eight two four zero nine three babatunmi ṣe zero eight zero six three one three two one four nine byc zero seven zero six six five seven eight zero six seven. fresh fm children's day kóníkàlùkù ó wá pẹ̀lú gbogbo ẹ̀. all the blessing and blessing. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush hair, lush hair. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush hair, lush hair. So you want to slay? Slay with swag. Gotta be lush, Gotta be lush, Straight on curly. You know they tango. Lie, lie. Gotta be lush, Gotta be lush, yeah. I shine like this. I'm on a lush, yeah, be the you want to know, And if you wanna be fine like me, I can show you where to go, go. A lush, yeah, be the cotton. Oh people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. Livinus! Madam! Come, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow! So cowbell now comes in a van. Yes, madam! Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come back for your own native. Go make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, I want milk. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. sọ ó tún ayé fi ṣe olùkọ́ adékọ̀ ló bá dé o ló bá sọ wọ́n lọ́kọ̀ ọba tó pọ̀. ìkànnì kí ni so Fresh FM nìbàdàn làwà. mi bá ti ṣe. èyí ni mo tọrọ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé mi pé kí n wẹ̀wù ògo rìnrìn ògo kí n dọmọ ológo. kémi má ṣe rágó kémi má tọrọ jẹ dẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá o kára ó tù mí lójoojúmọ́ àsáré wọ ire tí ó dẹ̀gàn tá dúró wọnú ayé mi gbogbo ẹni tó rí mi kí wọ́n ó pè mí lórúkọ tuntun àdúrà mi ga o àdúrà mi o ó di dandan kó ṣẹ ó ti hàn lágbára ọlọ́run àdúrà mi o. gbàdúrà o kí irun olúwa nínú àgbàjọ àdúrà o kí ni olúwa lára o mo mọ rírì àdúrà mo kúnlẹ̀ mo yá gbàdúrà sí i kó wúrọ̀ ọ̀sán ayé mi pé kó dùn kálẹ̀ lárinrin ó wá fún mi létí ológo àdúrà rẹ àgbà o àdúrà mi àgbà o.

nìbàdàn la wà. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and David. Yes, mommy, we won! We won! Yes, we won! David, you still haven't told me how you won. It's simple, John, with Indomie Eat win. Indomie, you can win. Yes, just buy 10 Indomie Tipples pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 naira. Wow. Let me go and get my Indomie now. concept nigeria limited orúkọ tá a fi gègé wúrà kọ tọrọ bá di kaba ni ṣàkóso ayẹyẹ gbogbo èyí tẹ dájọ ìnáwó sọ́nà tẹ fẹ́ kó lọ létòlétò kó di má ní gbàgbé eob multi concept nigeria limited ní ká ẹ gbé gbogbo àkóso rẹ̀ fún tó bá sì jẹ́ ti ká darí ètò ayẹyẹ kó dòkó láàrin ni wọ́n mọ̀ nípa ẹ̀ jù bákan náà ìpolówó ọjà láfárá tó wà láàrin oníbàárà sí olùtajà eob multi concept nigeria limited lójútùú tó tọ́ tó o bá fẹ́ polongo iṣẹ́ àti okòwò rẹ tí ó ti dàtẹ̀wọ́gbà fáyé gbogbo ẹni tó ronú ìdókòwò tó lè kówó lórí tí ó sì máa mẹ́rẹ̀ dábúwa wá ní gbogbo ìgbà eob multi-concept nigeria limited ní kẹ́ẹ̀kan sí ládojúkọ ak filling station stanbic ibtc building niger west challenge ìbàdàn zero eight zero three zero four zero five five zero zero ẹ sì sí www.iameob.com eob multi-concept nigeria limited ọlọ́run ògo ni forúkọ rẹ. Living news. Madam. Come, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow. So cowbell now comes in a van. Yes, madam. Living news, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new Cowbell Evaporated Milk. Cowbell Evaporated Milk. Evaporated just for you. But if they wonder, that's no better. So you want to with swag. gotta be yeah. Gotta be yeah. Straight on curly. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes. Just buy 10 Indomitables pack. Find the unique code at the back of the pack. Go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 naira. Wow. Let me go and get my Indomie now. Ibadan kini soup. Fresh FM nìbàdàn làwọn. ọjọ́ wa ti gbà tó dáàyè bọ́rú ṣe jìnnà tó àti bí ilẹ̀ ṣe jìnnà tó ìwọ nìkan ló yé bàbá. olúwa olúwa olúwa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò ní sọ. ọba sálẹ̀ tí a kò mọ ibi tó ti wá èlìjà ni wọ́n ń jẹ́ olúwa ọlọ́run. olúwa olúwa wa olúwa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò ní sọ nípa dídá tí ẹ̀dá kankan ò ní sọ ibi tó ti bẹ̀rẹ̀. ènìyàn ni wọ́n kò sẹ́nìkan tó lè sọ ìtàn rẹ̀ olúwa o. olúwa olúwa wa olúwa wa olúwa ọlọ́run wa ọlọ́run wa ọba tí ẹ̀dá kankan ò ní sọ. kò sẹ́ni tó lè sọ ìpàdé ìdá rẹ̀ ọba tí ẹ̀dá kankan ò ní sọ ibi tó ti bẹ̀rẹ̀ olúwa olúwa olúwa olúwa olúwa. What